ọba tó mọ ohun tó pamọ́ àti ohun tó tú síta ọba tó mọ eléte ọba tó mọ onírọ́ ọba tó mọ olóòótọ́ ọba tó ń ṣọ́ gbogbo wa tó mọ ìkọ̀kọ̀ wa tó dẹ̀ mọ gbangba wa tó mọ gbogbo àwọn plan àwọn nǹkan tá a fẹ́ ṣe lọ́la bóyá ó máa ṣe é ṣe ni o àtàwọn nǹkan tá a fẹ́ ṣe tó fẹ́ gbé wa débẹ̀ pé ká tún lọ ṣe kò sí arínúróde olùmọ̀ràn ọkàn tó yẹ ká fọpẹ́ fún ká fìyìn fún bí kò ṣe ọlọ́run elédùmarè ọba tó yẹ kí gbogbo èèyàn máa bẹ̀rù ajúbà kábíyèsí ọlọ́run lọ́jọ́ tòní o yà lórí prógrámù yìí a kí gbogbo ẹ̀yin tẹ́ tí ń wò lọ́wọ́lọ́wọ́ a gbogbo ẹ̀yin tẹ́ máa padà wá wò létà because tá a bá ti drop ẹ̀ bẹ́ẹ̀ yẹn àti fún wa ń bẹ̀ nìyẹn pé ká lọ máa kọ́gbọ́n ká máa kọ oríṣiríṣi but purpose tá a fi fẹ́ ṣe program tèmi òun ni pé a fẹ́ bá ẹ̀yin èèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a lè fẹ́ bá yín sọ ni pé Yorùbá Ọlọ́run dá wa pé Yorùbá ní ìran tó máa ń fi òwe sọ̀rọ̀ yorùbá ní ẹran tó bìlíìfù pé òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣin òwe yorùbá bìlíìfù pé tọ́rọ̀ bá sọnù tá ò bá rí ọ̀rọ̀ mọ́ òwe la máa fi wá yorùbá ló wá sọ pé ká máa yára gbọ́ ọ̀rọ̀ ká dẹ̀ máa lọ́ra fèsì yorùbá náà ló ní wádìí ohun gbogbo dájú kó di tó di òdodo mú bẹ́ẹ̀ ẹ̀wẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ló máa ń wádìí ló mọ òdodo bọ̀ torí pé ó fẹ́ ìṣubú ọjọ́ iwájú ara ẹ̀ torí pé ó fẹ́ ìṣubú ara ẹ̀ fúnra ara ẹ̀ torí ẹni tí ò tí ò láyé tó fẹ́ lò ní kò ní nǹkan kan kò ní impact kankan tó fẹ́ make nílé ayé ẹ̀ ó kàn wá sí ilé ayé yìí ni bí ejò tó máa lọ lórí àpáta tí ò ní ní ipa because wọ́n tó bá fẹ́ nípa rere tó fẹ́ nípa gidi tó o bá rí ibi tó ti ń ṣe nǹkan ọ̀dùnnú nǹkan tó fi lè máa build history future wàá kún wọn lọ́wọ́ láti bá wọn ṣe kí ìtàn lè sọ̀rọ̀ ń pa àwọn náà kò ń ṣe pé ó máa máa fa nǹkan tó bá ń ṣe wàá máa fà sẹ́yìn a lè fa ẹ̀dá sẹ́yìn a lè fa nǹkan sẹ́yìn ara wa la ó máa fà sẹ́yìn tá a bá ṣọ́ra ó dàbí ìwọ toréyàn tó ń gun òkè ni tó dìímú lẹ́sẹ̀ pé kò ní gun òkè ìwọ náà ní move níbi tó wà instead kí ìwọ náà bọ́ sẹ́gbẹ́ ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní gun tiẹ̀ ẹsẹ̀ tó dìímú yẹn ó ṣeé kó jáwọ́ gbà mọ́ ẹ lọ́wọ́ kó padà lọ kí ìwọ wá dẹni ilẹ̀ tàbí tó bá ń jábọ́ bọ̀ yẹn kó jábọ́ lé ẹ lórí kó gbàbẹ̀ kú dànù fúndìí èyí àwa tó yẹ pé inú wa ò kí ń dùn sí nǹkan rí àwa tó yẹ pé tá a bá ń rí nǹkan gidi nǹkan rere tó bá ń ṣe pé kí ilẹ̀ Yorùbá lè fi move forward a kì í appreciate ẹ̀ but tá a bá gbọ́ burúkú pa èèyàn nínú wa máa ń dùn sí à nature ẹ̀yìn èèyàn dẹ̀ ni tẹ́ ẹ bá wo èèyàn tó bá ń ṣe dáadáa nílé ayé wọn ò ní appreciate ẹ̀ wọn ò ní yìn bọ̀tẹ́ bá gbọ́ pé ẹni yẹn nǹkan kan ṣe báyìí tó pòsì ẹ̀ báyìí iye àwọn tó máa máa kọ́mẹ̀ntì tó máa máa kí ẹni yẹn wọ́n á pọ̀ bí ẹ jẹ́ kẹ́ni yẹn ṣe nǹkan rí bóyá ó ra mọ́tò ni àbó sílé ni ẹ lọ́wọ́ kọ́mẹ̀ntì tó bá wà lọ́ndà ẹ̀ kò ní pọ̀ bọ̀ ẹ jẹ́ kẹ́ ẹ gbọ́ pọ́n ló kú wá àwọn lásìlẹ̀ ó ṣe kinní kan ó kú ẹ wá máa róríṣiríṣi consoling oríṣiríṣi irọ́ ẹran àwọn afojúfẹ́ni máfọkànfẹ́ni ènìyàn ẹ wá máa rí ọ̀pọ̀lọpọ̀ wọn tó máa wá máa sọ ọ̀rọ̀ bíi pé ẹ àwọn gangan gangan ni kinní yẹn ká lára jù ìwọ tó o bá gbọ́n lé ayé yìí wọ́n máa deceive ẹ pa tó o bá la etí ẹ tó o bá lajú ẹ tó o mọwọ́ ọ̀tún yàtọ̀ sósì ilé ayé ni ọ̀pọ̀lọpọ̀ wọn wà àwọn ènìyàn yìí ọlọ́run á fi ọ̀rọ̀ ẹ̀fọn ó fi ṣàpèjúwe fún wa pé bí ẹ̀fọn ṣe mọ orin kan tó ẹ̀fọn lọ ó lọ kọ orin nígbà tó délé ó wá sọ fún ìyá ẹ̀ pé àyá mi níbi tí mo ti lọ kọrin àwọn inú wọn máa dùn o tẹ bá rí bó ṣe ń pàtẹ́wọ́ fún mi ìyá ẹ̀ ní a máa dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ wọ́n pàtẹ́wọ́ fún ẹ̀kẹ́ wọ́n fẹ́ pa ẹ̀ ni o ẹ̀ rí i pé tẹ bá rẹ̀fọ́n àtẹ́wọ́ lẹ máa pa inú ẹ̀fọn á dẹ̀ máa dùn pé ẹ̀ ń pàtẹ́wọ́ fún òun bọ̀ kò mọ̀ ń pẹ́ fẹ́ pa òun ni kó o bá ti ń ṣe nǹkan táyé bá ti ń yìn ẹ́ tó ti ń gẹ̀ jù tó ti ń ṣe ogbó ẹ̀ jù wọ́n fẹ́ kó ba ẹ̀ ni ìwọ tó bá ti mọ ogbó lè o ò tiẹ̀ ní àláò pé àwọn kan praise ẹ àbí nǹkan kan kó wá máa wò èmi sì máa ń like criticism but ẹ̀yin tẹ̀kan jẹ́ sábàbí aburú la fẹ́ máa yọ kúrò nínú ewu yẹn téèyàn bá criticize mi mo sì máa ń like ẹ̀ ju pé kó yìn mí lọ torí criticism wọn criticizing wọn òun ló máa ń gbéyàn lọ sí next level criticizing ìgbà yẹn tó criticize bàbá wa Ìbà Gani Adams gbogbo nǹkan tó túnbọ̀ wá achieve báyìí lé ní òun ló bi wọ́n tún ti fẹ́ máa pa àwọn irọ́ mi. kí ló kan Chief Sunday Igboho lórí ọ̀rọ̀ ọmọ tí wọ́n para wọn ní Ìkirè kí ni ti Ìbà Gani Adams ń bẹ̀ẹ́ ọmọ ṣọmọ àkọ́bí Chief Sunday Igboho ló lọ́jà lọ́pa ni àbí èwo ni voice note tẹ́ ń sọ pọ́npọ́n ọmọ Chief Sunday Igboho àti kìnìún àtọmọ àti Chief Sunday Igboho gbogbo wọn ọmọ Ìbà Gani Adams ni wọ́n ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò ní gbogbo wa because tí nǹkan kan bá wà tọ́lọ́run bá jogún fúnlẹ̀ Yorùbá tó bá jẹ́ title irú ọ̀ọ́nì ìsìn kò ń ṣe dandan kéèyàn ju ènìyàn lọ ẹni tó bá ti tó bá ti gbé kinní yẹn wọ̀ ní orí a ti di ọmọ lẹ́yìn a ti di ọmọ ẹ̀ à ń bọ̀sibọ̀sí gan Chief Sunday Igboho mi ò bìlífù pé wọ́n bí ọmọ jàǹdùkú mi ò bìlífù pé bàbá wa Ìbà Gani Adams wọ́n náwọn ọmọ burúkú tí wọ́n ń gbọ́rọ̀ nígbà tí àwọn ọmọ kan tó ń kóbọn tó ń kóra wọn tí wọ́n ń bára wọn jà tí bọ́n kan wá ṣera wọn léṣe wọn ọmọ kan tó fàjà wọn ọmọ kan tó jọdà pọ̀ wọn ọmọ gbogbo ẹ̀ kí ni tẹ̀yin ọmọ Yorùbá tẹ wá ń ṣe voice note tẹ fẹ́ tún máa fi link ẹ̀ mọ́ ọ̀rọ̀ struggle wa kí ló kàn wá pẹ̀lú gbogbo rádaràda ẹ̀ kí n tó máa lọ mo kàn máa play voice note kan so inú voice yẹn ni mo ti máa mú àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ pimp out lórí gbogbo ọ̀rọ̀ yẹn because ẹ̀yin èèyàn wa pàápàá jùlọ ẹ̀yin tẹ wà ní diaspora èèyàn láti máa bá yín sọ̀rọ̀ èèyàn láti máa orientate yín because ọ̀pọ̀lọpọ̀ míì kọ̀ wà ní ibẹ̀ yẹn ni tó bá ti nǹkan tó bá ti rí as voice note ló máa ń ṣe voice note yìí dẹ̀ làwọn pípù yìí fi kọ́kọ́ dàárín nǹkan rújù wá gbọ́ à ó ti ṣẹlẹ̀ o wọ́n náà ti ká wọn kinní kan jáde wọ́n wo oríṣiríṣi irọ́ irọ́ oríṣiríṣi nǹkan tí ò rí bẹ́ẹ̀ wọ́n máa wá parọ́ tó bá dẹ̀ ti ju ọ̀rọ̀ yẹn tó ti spread ẹ̀ bá àwọn èèyàn máa máa ṣí ẹ̀ ni Ah, àwọn fúlàní ti wà níbì kan ọ̀la lọ́nà máa pa gbogbo àwọn tó wà ládùúgbò yẹn tán o ah, ah. ọjọ́ wo la fẹ́ stop gbogbo rádaràda ẹ̀ ọjọ́ wo la fẹ́ stop gbogbo irọ́ ẹ̀ ọjọ́ wo la fẹ́ kúrò nídìí ọ̀tẹ̀ tẹ́ńbẹ́lẹ́kún ọ̀rọ̀ òṣèlú tá a sọ sọ sọ sọ sọ wọn ní dìbò ní èkìtì wọn ní dìbò lọ́sùn wọn ní dìbò ńgbá wọn ti dìbò gọ́vnà wọn ti wọlé báyìí o kí ló fà àìní strategy àìfarabalẹ̀ ṣíṣe nǹkan míì àìnípinnu bọ̀ tá a bá nípinnu tí unity wà a máa rọ́nà lọ àsìkò tá a bá fẹ́ ní breakthrough lẹ máa ń gbé oríṣiríṣi fake information lẹ máa ń push ẹ̀ jáde àsìkò tá a bá fẹ́ ní breakthrough lẹ máa ń gbé àwọn information tí ò jẹ́ new lẹ máa ń tì wọ́n síta màá fẹ́ kẹ́yìn èèyàn wa kẹ́ listen dáadáa sí voice note tí mo fẹ́ play yìí tẹ́ ẹ bá ti gbọ́ voice note yẹn èèyàn pàtàkì lára àwọn èèyàn jàǹkànjàǹkàn tọ́lọ̀ ń dá sí ìlú Ọ̀ṣun yẹn àwọn ni a investigate nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn torí èmi láìkí kí n máa investigate nǹkan kí n mọ òtítọ́ kí n tó lè jáde sọ̀rọ̀ tí mi ò bá rí òtítọ́ nǹkan ẹ̀ lè ever rí mi kí n wá sórí program kí n máa sọ kọ́tọkọ̀tàn at the end of the day kí òótọ́ bá wá tí irọ́ bá wá tí òótọ́ bá wá jáde ojú àwa tó nírọ́ Yorùbá kẹ̀dẹ̀ rí wọ́n ní purọ́ níyì ẹ̀tẹ́ ló ń kọ́gun tá a bá parọ́ títí títí títí tí ọjọ́ tí òtítọ́ bá bá irọ́ yẹn a máa dẹni yẹpẹrẹ láwùjọ àwa dẹni àbùkù ọlọ́run níjà kàbùkù náà ń sìn ẹ̀yin tẹ́ ẹ parọ́ tẹ́ ẹ ṣe ọ́díò àbùkù padà kan yín wọ́n dẹ̀ ń sọ fún yín pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lábroad tẹ́ pé ọ́díò tẹ́ bá rí báyìí lẹ́ máa ń dúró lé lórí ibà ti wá sí France sí Paris gbogbo iṣẹ́ ilẹ̀ Yorùbá náà lọ́wọ́ ṣe ń bẹ̀yẹn inú ti ń bí wa wọ́n ti ṣojú Erelu festival inú tún ti ń bí wa nǹkan tó dẹ̀ tóbi tóbi tún ń bọ̀ tó tún sì fẹ́ ṣe wọn ò ṣe fún fámìlì wọn ilẹ̀ yorùbá yìí náà ni wọ́n ń ṣe fún ọjọ́ òun la fẹ́ kúrò ní ọ̀tẹ̀ aláìkè ọ̀tẹ̀ gan ọ̀tẹ̀ yẹn dẹ̀ ló ń pa ọ̀pọ̀lọpọ̀ wa bọ̀ àmọ́ ẹni ẹlẹ́ni tí o ti ẹ̀rí téèyàn kan rò èèyàn kan wá lóun ọmọ Chief Sunday Igboho ṣé ó ṣẹgbẹ́ wọn rí ni gbogbo rálì tó ṣe káàkiri mélòó náà àwọn rálì yẹn ni ẹni yẹn attend mélòó ló attend inú ẹ̀ ẹ wá tí wàá gbé dẹ àwọn ọmọ ibà Gani Adams wọ́n pa ọmọ olóyè Chief Sunday Igboho wọ́n ṣe kinní kan irú ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ rádaràda wo nìyẹn ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu àwọn èèyàn pàtàkì tó wà nílùú yẹn jàre ká lè gbódodo ọ̀rọ̀ gbogbo ẹ̀yin fans fọ́lọ́ àwa tẹ́ ń pè mí pé lórí program báyìí tẹ́ gbọ́ nǹkan báyìí ṣẹlẹ̀ ká sọ̀rọ̀ ń pa ẹ̀ nǹkan tẹ́ ní kí n ṣe mo padà wá ṣe fún yín yìí o èmi ti lọ wádìí òótọ́ tẹ́ ní kí n lọ bá yín wá wá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 làwọn èèyàn máa ń gbé wọ́n máa ń fabricate àwọn lies báyìí kí ló dé dán kí ló ń ṣe yín gangan náà ẹ ṣáà wà nídìí mọ̀dàrú ṣáké ṣáà da nǹkan irú ẹ fẹ́ jẹ́ ká rojú ráyè nílẹ̀ yorùbá àti rí wípé peace ti ń wà ààrẹ bagani àti chief sunday gbowó ti ń tò gbogbo nǹkan ti ń lọ àti baba akíntóyè gbogbo nǹkan ti ń lọ bó ṣe yẹ kó máa lọ ẹ tún gbèmí ìdè báyìí again ẹ fẹ́ da nǹkan rú ṣé wọ́n ṣìpè fún yín ni ṣé wọ́n ṣépè fún yín ṣé wọ́n rán yín sílẹ̀ yorùbá kẹ́dá lẹ̀ yorùbá rú ni kí ni ìṣòro tẹ́ ní gangan i don't just understand ẹ lọ sílùú kiri kẹlẹ rí bí wọ́n ṣe ń jubiléètì nígbà tí wọ́n pa òjò lánàá ẹ lọ sí kiri kẹlẹ ohun nǹkan ojú bínú wọn ṣe dùn wípé àwọn olórí tọ́ọ̀gì méjì àwọn méjèèjì tá sọ ìyá tí bọ̀ àti àti òjò wọ́n máa ń gbébọn rìn kiri ní ọ̀sán gangan wọ́n máa gbébọn rìn kiri náà máa lọ káàkiri náà máa káwọn èèyàn mọ́lẹ́ náà máa pa wọ́n káàkiri ọlọ́run dẹ̀ ṣe é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 má bínú o. kí ni ti ààrẹ Gani Adams ń bẹ. àwọn OPC ààrẹ Gani Adams wọ́n ṣe àwọn programu kan tó ń ṣe dependable kìíní tí wọ́n ṣe káàkiri táwọn wò ní gbogbo state kọ̀ọ̀kan ṣebí wọ́n ṣe ní Ọ̀ṣun state bíi two weeks ago ṣé ẹ rí ń bẹ̀ ni ṣé sùnbọ̀ jẹ́ ọmọ ẹgbẹ́ Gani Adams mọ́ ni wọ́n ti jọ kúrò nínú ẹgbẹ́ ó dá gbòòpù tẹ̀ sílẹ̀ tọ́ọ̀gì ló ń ṣe kiri wá fi rálì tí wọ́n ṣe bóyá táwọn ti Sunday Igboho ṣe ẹ fi rálì yẹn hàn wá kẹ́ fi picture ibi tí òjò tó ti wà ń bẹ̀ kẹ́ wá fi hàn wá àbí kí lẹ tẹ̀ ń sọgbọ́n lẹ́nu kò yé wa so ẹ jọ tọrọ Ọlọ́run ẹ má dalẹ̀ Yorùbá rú o ẹ má dalẹ̀ Yorùbá rú o ẹ má bọ̀ orúkọ Ìbà Gani Adams jẹ́ o Ìbà Gani Adams àtúnṣe ni wọ́n wá àlàáfíà àti ìrẹ́pọ̀ náà wà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 tó jẹ́ pé ló máa máa gbé irọ́ jáde ló máa máa wá nǹkan láti fi dàwárú ọlọ́run abalẹ̀ àtọ̀nà onítọ̀hún jẹ́ ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ yẹn lọ salamu aleykum. Hmm, ẹ ṣe bàbá wa tí a pè yín tẹ́ ẹ̀ dẹ̀ jẹ́ wa tẹ́ ẹ fún àwọn èèyàn wa ní ẹ̀kúnrẹ́rẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ sọ ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ yẹn láti ilẹ̀ tẹ́lẹ̀ tá a bá parí prógráàmù yìí kẹ́ ẹ lọ padà wo bí a ṣe bẹ̀rẹ̀ kó lè yé yín dáadáa torí mo mọ̀ pé voice note yẹn ó ti dé ọ̀dọ̀ ẹ̀yin náà mo mọ̀ pé àwọn nǹkan tó bá ti jẹ́ nǹkan tó lè da nǹkan rú ó máa ń rìn kíákíá ju nǹkan tó lè tún nǹkan ṣe lọ gbogbo bí ibà Gani Adams ṣe lọ ń kó gbogbo àwọn ọmọ Yorùbá jọ káàkiri àgbáyé láti lọ sí ìlú Europe lọ ṣe summit láti jẹ́ kí ọmọ Yorùbá tó wá from different different country kí wọ́n mì tara wọn kán lè jọ ní common goal bó ṣe rí iṣẹ́ yẹn tó lọ inú àwọn olóṣèlú wa ò dùn wọ́n ti ń wò pé ọ̀nà owó la kò dẹ̀ sẹ́ni tó lè dá wàhálà lẹ̀ mọ́ báyìí torí olúkálukú ti gbọ́n kò sẹ́ni tó lè gbé nǹkan kan wá tó lè fa bí ìjà a ti kọjá gbogbo lẹ́vù yẹn a ti kọjá lẹ́vù yẹn prógrámù yìí ẹ jọ̀ọ́ ẹ máa bá wa ṣí ẹ̀ fún àwọn èèyàn àwọn ibi tó ti pín gbogbo ọ́díò yẹn sí ẹ fọ́n eléyìí náà ká ẹ jẹ́ kí wọ́n mọ̀ kán tọ̀rọ̀ ẹni tó bá bímọ ọ̀ràn ló ń pọ́n inú mi dẹ̀ dùn pé bàbá wa Ìbà Gani Adams wọn ò bímọ ọ̀ràn Chief Olóyè Sunday Igboho wọn ò lọ́mọ ọ̀ràn wọ́n wà well trained so àwa tá a bá ti jẹ́ fọ́lọ́wọ́ àwọn tá a bá ń tẹ̀lé wọn so ẹ má bínú lórí headline tí mo lò yẹn mo mọ nǹkan tí mò ń sọ àwọn tí wọ́n ń claim páwọn jẹ́ ọmọ lẹ́yìn bàbá wa Chief Sunday Igboho tọ́nà àwọn jọmọ lẹ́yìn wọn tọ́ bá ti rí nǹkan tó bá ti against pé bóyá ó lè dá wàhálà lẹ̀ wọ́n ti máa ń láìkè kán máa tètè spread ẹ̀ jù. bàbá wa odò. wọ́n ti máa ń láìkè kán máa tètè spread information ẹ̀ jù táwa ṣe máa ń get information tá a máa jọ dáadáa dáadáa àwọn ò kí ń jọ bẹ́ẹ̀ ó láwọn information kan lórí ọ̀rọ̀ olówó dé àbí nǹkan kan táwọn èèyàn fẹ́ gbé wá pé ká ṣáà lè attack wọn ká lè bú wọn ṣe everything á bú wọn a tún fún wọn ní ọ̀nà àbáyọ ni wọ́n ní tí òjò bá ń pa iyọ̀ tórí bá ń dunnú kórì náà má gbàgbé pé àsìkò òjò ló ń rí yẹn o tó bá yá òjò á dá òórùn náà wá mú tó máa yọ òrí o so ìdí nìyẹn ìwọ tó bá train ẹ tó o bá gbọ́n tó o bá listen sí àwọn àgbàlagbà wàá mọ̀ pé wọn kì í fìyàn ṣe yẹ̀yẹ́ kò sẹ́ni tó kọjá challenges ní ilé ayé tá wà yìí tó bá ríyàn kan bóyá ó pù ọ́n sí àbóńgó tu nǹkan kan tó wá dúró tó fi ń ṣe yẹ̀yẹ́ ìwọ náà máa wò pé máa wò rẹ pé o kọjá irú nǹkan tó ṣẹlẹ̀ sí yẹn a láti máa wà very careful pẹ̀lú àwọn nǹkan tó máa máa jáde ní ẹnu wa wọ́n ní ẹyin lohùn tó bá ti jábọ́ mọ́ kò ń ṣe kó àwọn nǹkan tá a bá ń ṣe irú past tá a bá fẹ́ máa ní ẹ jẹ́ ká máa caution ara wa kó máa jẹ́ past tó yẹ pé tó bá ń sọ nípa ẹ̀ gan àwọn èèyàn á lè máa yọ mi lójú pé ah, ẹni ìdẹ́ try kò ń ṣe pé kó máa wò pé ah ṣé òun ló ṣe báyìí ṣé òun ló ṣe lè ṣé òun ló ṣe lè òun ló sọ nǹkan báyìí ah irú eléyìí ò lè jẹ́ ẹni tó máa darí wa so we have to be very careful láti máa sọ̀rọ̀ àwọn nǹkan tó lè dá wàhálà lẹ̀ ilẹ̀ Yorùbá lélẹ̀ a ti rí àṣírí a ti ń win a ti ń rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tá a bá wá ń fi àwọn nǹkan kínkìnkì tí ò make sense tí ò lọ́pọlọ tá a tún fẹ́ máa fi da nǹkan tí a ti ń tòrú torí jíjẹ wa lórí social media torí mímu wa á jẹ́ pé àgbọ̀n àmọ́ nǹkan tá à ń ṣe ni èló ló fẹ́ pa lórí YouTube èló ló fẹ́ rí ní Instagram àbí any social media tó fẹ́ ti gba owó tá a bá délẹ̀ lérí tá a bá débi tá à ń lọ wàá pa times one million yẹn kò ń ṣe owó níná nìkan lèèyàn gbọ́dọ̀ máa lé orúkọ ṣe kókó ṣe pàtàkì àwọn bí bíbélì náà dẹ̀ fi yé wa ó ní ẹni abanijẹ́ tó ń banijẹ́ ọjọ́ tóun bá ti dákun pé òun ò bàyàn jẹ́ mọ́ ó ní ọjọ́ náà láò bàjẹ́ ìyẹn túmọ̀ sí pé ọlọ́run ò bímọ bọ̀ ó bí ẹ̀san kò dẹ̀ sáṣegbé àṣepamọ́ ló wà so àṣepamọ́ wa ẹ jẹ́ kó jẹ́ nǹkan tó jẹ́ pé tí ó bá tiẹ̀ máa padà wúyọ kò ní overwhelm wa a gbọ́dọ̀ láti a máa wà very careful àwọn nǹkan tá a bá fẹ́ sọ sínú afẹ́fẹ́ àwọn show tá a bá fẹ́ ṣe sínú atẹ́gùn àwọn information tó bá fún wa ẹ jẹ́ ká investigate ká jọ dáadáa ẹ wo ìgbà kan bàbá kan wá ó náwọn ti ṣe ìpàdé pé nísìnyí ó wá ṣe declaration láì ṣàwàdà láì ṣe bàbá sàlá àwọn yọ ààrẹ lóyè àwọn ẹ rí i pé ìyẹn sì ó ti nítàn burúkú ibi tó bá wà báyìí nìsín kò ní lè rìn láwùjọ irú nǹkan tó wá ṣe yẹn sìn á kàn pé ah, so òun kàn lọ tanra òun jẹ ni because nǹkan tó mọ̀ pé kò possible kò ṣeé ṣe báwo ló yẹ máa kàn lọ disgrace ara ẹ̀ tó máa ṣe torí ẹ̀ mo yẹ máa ń sọ fún àgbà yẹn pé ìwọ tó o bá fẹ́ bá ìjọba jà èèyàn ni kó bá jà má bá ìjọba jà ẹ jẹ́ ká gbé first call ká kọ́kọ́ gbé first call náà bóyá ní information látẹ̀rẹ̀ bàbá wa hello bàbá ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí ètò. ẹ kú ètò. ètò nìyẹn bàbá mi ó yẹ bá wa sọ sọ́wọ́ tó wà lẹ́yìn. ọlọ́run á máa kún yín lọ́wọ́ o. àmín àmín àṣẹ àmín àṣẹ. àdúrà yín á gbà o. àṣẹ bàbá mi. ó yẹ kọ́ntínú à ń gbádùn. kíkọ́ mọ̀ fún àwọn aláìmọ̀ kan. ẹ mọ̀ pé ẹni tó train fún mechanic. bẹ́ẹ̀ni. to train to to mọ̀ dáadáa tó kọ́ṣẹ́ tó mọṣẹ́. kọ́ṣẹ́ tó mọṣẹ́. tán bá gbéṣẹ́ kan wá fún un á wò pé ok iṣẹ́ ìbáyìí ni a ní ok ẹ má wọrí á ṣiṣẹ́ yẹn ní inú oníṣẹ́ á dùn. Hmm. ṣùgbọ́n ní tí ò bá kẹ́kọ̀ọ́ hmm. fún ẹnjìníà hmm. tó tán gbé mọ́tò wá fún tán ní kó bá wọn ṣe. Hmm ó ṣe máa máa wá ẹni tó kẹ́kọ̀ọ́ ẹ̀ káàkiri láti pé kó lè ṣàṣeyọrí lórí ẹ̀ hmm. Hmm. ẹlòmíì afúnlẹ́bùn kó gbé nǹkan láti lẹ̀ kó ṣàṣeyọrí hmm. ẹlòmíì ẹ̀bùn tá a fún kó gbé nǹkan kó dàrin méjì kó ṣubú lọ́wọ́ ẹ̀ ni ẹlòmíì kó fẹ́ parí ẹ̀ kó kù díẹ̀ kó parí ẹ̀ kó má ṣàṣeyọrí ẹ̀ ni ṣe rí ẹni tá a kọ́ yàtọ̀ sí ẹni tá ò kọ́ ṣe rí àwọn tí wọ́n ń sọ oríṣiríṣi ní àná yẹn ìgbà tí mo gbọ́ kinní yẹn inú ṣòbí mi hmm. mo wò pé àà à ń jèkúrú kó tán àwọn kan tún gbọ́wọ́ ẹ̀ sáwo irú ẹ̀dá wo ni àwa aran Yorùbá tá a jẹ́ báyìí àbí kí ló dé hmm. kí ló ń ṣe wá tá a fi sùn ká ronú ká tó máa sọ nǹkan jáde síta hmm. ẹ̀yin dẹ lóhùn tó bá jábọ́ kì í ṣe kó mọ́ irú ẹni tó àwọn tó ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ tí mò ń wo wọ́n wọ́n sẹ́ndẹ̀ afẹ́ tó bí èèyàn mẹ́wàá but onílàákàyè méjì kan wà nù wọn tó jẹ́ pé ọlọ́run ò ní gbàgbé sí ayé ẹni tó sọ̀rọ̀ yẹn ọlọ́run ò ní gbàgbé sí ayé ẹ̀jẹ̀ láéláé hmm. ìyẹn ní ó ní ẹ jẹ́ ká ro nǹkan tá a máa sọ dáadáa o hmm. òun ò kì í ṣó pc o ṣùgbọ́n òun ẹni tó bá dalẹ̀ bóyá ẹni yẹn ti dalẹ̀ àbí kó jẹ́ pé ẹni yẹn ẹni tí tọ́nú lọ lọ lọ pààyàn yìí hmm. àti pé kó ti dalẹ̀ kan ti lé àti kó jẹ́ pé ó kàn lórúkọ OPC káàkiri ni ó ní kó má sọ bẹ́ẹ̀ kó má ká má tí ìdájọ́ jẹ́ ká ṣe wádìí dáadáa ká tó sọ̀rọ̀ sọ̀rọ̀ tó wà ńlẹ̀ ẹni yẹn ṣe fọ́ọ̀sì yẹn wà mẹ́mú gbọ́ yẹn náà ó ní ìgbà tí kan tún máa dáhùn yẹn ní ẹ lọ wo program tí ààrẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń ṣe program kan yẹn lánàá hmm. nípa ń ṣe program kan pé flag nàìjíríà náà kó sára àwọn èèyàn ń bẹ̀ ni nǹkan tó máa dáhùn nǹkan tó wọlé yẹn ni à pé ẹ̀rọ dáadáa o pé gbogbo àwọn tẹ́ ń rí yẹn àwọn security ìbámi yẹn o àwọn security OPC ẹ rí pé àwọn kan wọ blue and white àwọn kan wọ green and white àwọn kan ìyẹn ní irọ́ o kò sí flag nàìjíríà o gbogbo ọ ṣe mọ ẹni tó rí ẹ ò pé díẹ̀ ẹni tó rí ẹ ò pé ló pọ̀ jù ẹni tó rí ẹ pé lọ kọ́lọ́run ọba aláàánú jùlọ kó má yẹ kó rí wa dàrú. èmi kò máa rọ gbogbo àwọn tó wà ní gúúpù yẹn torí mo mọ̀ pé wọ́n máa máa gbọ́ programu yìí ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́ ṣùgbọ́n ọ̀pọ̀ máa rọ̀ wọ́n ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n ṣe àlàyé gbogbo bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ láti lè ṣe bí nǹkan tó yẹ káwọn náà ṣe nìyẹn wọ́n tó hmm. bẹ̀rẹ̀ sí tọ́ bá ti gbọ́rọ̀ bó bá jọmọ kékeré ókè ní ìsìn for instance ẹ wo ẹgbẹ́ ìbàdàn ní Abíọ́dún ìjàdà báyìí hmm. ẹ wo àwa OPC tá a bá ti rí nǹkan báyìí a máa ṣèwádìí kíní kíní kíní a máa wo kó tó di pé a máa a máa blow ẹ̀ out kò ní sí ẹ wo gbogbo nǹkan tá ààrẹ ń sọ ààrẹ ààrẹ jókòó tọ́ bá ti gbọ́ information wọ́n á wádìí information yẹn kan tó jù sí mídíà. Mm tó bá dẹ̀ máa wá bẹ́ẹ̀ ló ṣe máa rí. bẹ́ẹ̀ ló ṣe máa rí. bó ṣe máa rí nìyẹn tó kó wàá ní dá káwọn kan jókòó síbi kọ̀ọ̀kan tó lọ́n ti tò kán máa fẹ́ máa fọgbọ́n bàjẹ́ ayé ara wọn àtọjọ́ ọ̀la wọn àti wọn tó ń bọ̀ lọ́n bàjẹ́ hmm. àbí wọn jókòó kán ronú kán tiẹ̀ wo bó ṣe ń lọ ni mo mọ̀nà pé ńgbà tí ìjà parí tí ò sí ogun tí ò sí awọ tí ò sọ tẹ̀ mọ́ láàrin ibà àti ṣe Sunday mo mọ̀ pé inú àwọn kan dùn ṣùgbọ́n inú àwọn kan dùn ẹ má yẹ kí n tàn yín jẹ o <laughs> inú àwọn tó dùn díẹ̀ ni o twenty percent nínú àwọn tó dùn o kò tí ẹ lè tó bẹ́ẹ̀ bóyá ká ní ten percent àwọn náìtì tó kù inú wọn ò dùn o tó rárí jẹ níbi màdàrú ló pọ̀ jù táwọn olóṣèlú ń lò so wọn ọ̀dẹ̀ ní kọ́kọ́ sọ dòru wọ́n máa torí nǹkan tó máa jẹ wọ́n máa fi bọjọ́ ọ̀la wọn jẹ́ wọ́n máa fi ba nǹkan tó máa jẹ́ wọ́n máa fi bàjẹ́ so ẹ̀rí kò sí ọgbọ́n kábíyèsí máa wà hmm. but mo mọ̀ pé lágbára ọlọ́run àgò ló máa dábì ẹgbẹ̀yìn mo kàn máa rọ gbogbo àwọn tó wà ní káàmpù ti Sunday Igboho gbogbo àwọn kó pé wọ́n bá wọn sọ̀rọ̀ kìtì ké program yìí náà bá dẹ̀ dé ọ̀dọ̀ ti Sunday Igboho kó orientate àwọn ọmọ ẹ̀ wọ́n need orientation wọ́n need orientation ó sọ fún wọn pé tí gbogbo nǹkan bí ọba ti rí lèèyàn ti máa máa tara ẹ kọ́kọ́ ṣèwádìí délẹ̀ kó má tún dá wàhálà kó má tún mú fàsẹ́yìn bá wa because gbogbo ilé ìtẹ́lẹ̀ yìí sọ ìsìn bí fàsẹ́yìn ni mo dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tán lè ṣe kò tẹ̀ sí fàsẹ́yìn kò sí fàsẹ́yìn fún wa bàbá mi ojoojúmọ́ náà fún malẹ̀ lóúnjẹ ẹ wo ìtàn tún ṣe lánàá sí odò èrèlú ṣé odò èrèlú tán tún bọ yẹn nísìnyí ṣé ìyẹn tún máa fẹ́ gbàbọ̀dè fún ilẹ̀ yorùbá kò ní gbàbọ̀dé nígbà tó bá ti gba nǹkan tó yẹ kó gbà èṣù ń gba díẹ̀ lójoojúmọ́ ògùn ń gba díẹ̀ èṣù dẹ̀ ló ń dá e, gbogbo nǹkan lẹ̀ káàkiri wípé ókè o ìṣèbéwò ògbọ́ràn ni wọ́n á já ẹ lọ́rẹ́ tòun tá a bá ti fún èṣù tá a bá ti tù tá a ti bà tá a ti rọ̀ èṣù á máa dá nǹkan rí lẹ̀ ni kò ní dá nǹkan burúkú lẹ̀ hmm. ẹni tó dẹ̀ mójú ògùn lọ́dún máa ń padì nírè tí ò bá sí ààrẹ ni débílẹ̀ yorùbá ṣe máa rí lónìí ah, owó bá ti kọ́ bọ̀kọ́ ti jẹun gbọ́dọ̀ yorùbá ṣe máa tòbà tó máa tùṣẹ́ ni so mo kàn bẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn àtàlátẹ̀lé ṣe Sunday Igboho tí wọ́n bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ tí wọ́n bá eléyìí tá a tún rí yìí ó domi tútù sọ́pọ̀lọpọ̀ èèyàn lọ́kàn èmi gan ìpè tí mo ti gbà ó pọ̀ jù hmm. lórí ọ̀rọ̀ yẹn látànà torí wọ́n jù sínú group chat káàkiri táwọn èèyàn dẹ̀ ń gbọ́ tẹ́mi yẹn náà sọ pé ẹ lọ jù sínú group chat káàkiri kó kọ́ ó ti ti ara kí ló mìn kí ló mìn kò dẹ̀ ní da ṣé anáàna ń lọ síbì kan ká tó máa yà síbi tí ò yẹ ká yà sí torí gbogbo ilé ìtàn sọ ibi tí ò yẹ ká yà ẹ wo bí bàbá wa ṣe ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́ òun alágbára kan ẹnìkan náà ló wà alágbára ìkànpà kan ní jẹjẹ ìkànpà kan lánàá lókè ló kàn wá pẹ̀lú yẹn mo dẹ̀ láìpẹ́ nǹkan tí bàbá yẹn sọ wọ́n ní kán sọ ibi tí Sunday Igboho tó ti ṣe rálì tán ti rojú ẹni tó rán pàlánà yẹn tán ti rojú ẹ̀ àbí ibi táwa ti ṣe dependable security team wa ní ọ̀ṣun tá a tún ṣe lọ́yọ̀ọ́ ṣé wọ́n rójú ẹni tí bítọ́ kọ́ pa ẹ̀mẹ́ àtàdé ṣe ti pẹ́ kó tó di pọ́n pa ńlá àtàdé ṣe ṣé wọ́n rójú ẹ̀mẹ́ tó ń kọ tí ò ń jọun náà máa fi ń wéhun kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó máa lọ láàrin wa wẹ́ ọlọ́run á jẹ́ kí wọ́n gbọ́ torí ààbọ̀ ọ̀rọ̀ ni àwọn àgbà àwọn bàbá wa mọ́nímọ́ní mọ̀nìyàn lọ́ní à ń tó bá dénú onítọ̀hún wọn láti dìndín ọlọ́run ajẹ́ kan gbọ́ rere o. Hmm, ẹ ṣe gan bàbá mi lórí iṣẹ́ tèmi mo máa ń láìkí kí n fún àwọn èèyàn láàyè láti express ara wọn ẹ gbọ́ nǹkan tí bàbá yẹn sọ èmi ò ní ìjà láti báyàn jà tó bá gbé nǹkan wá èmi á lọ ṣe research ni research ni mo ṣe dọ́dọ̀ bàbá yẹn pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn báwo lọ̀rọ̀ yẹn ṣe jẹ́ òun la ṣe wá play ẹ̀ fún yín ẹ wo ti àwọn ọmọ wa tó ń bọ̀ náà jẹ́jẹ́ látọ̀ṣun ṣogbo tọ́dẹ̀ rí pọ́n bọ́mọ Yorùbá jà ní Ìlọrin tọ́dẹ̀ wo pé kinní tán mú kinní yẹn tán dòzí tẹ́ńsọ̀n yẹn àwa ọmọ Yorùbá ládẹ̀ bẹ̀rẹ̀ sí ní kóbá ẹgbẹ́ OPC lábẹ̀rẹ̀ sí ní fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé àwọn báyìí fi kí níbo là ń lọ nílẹ̀ Yorùbá ó ní bá a ṣe parọ́ ńgbà yẹn náà wọ́n pa OPC wọ́n ṣe gbá wọ́n ṣe pẹ̀lú rọ́pọ̀pọ̀ pc ní ọjọ́ kẹta a tún sì ṣe program ṣọ́mà ń pọ́ ọmọ wa àtúnṣọ pa fẹ́ ṣe program ni àbí ànímọ́ fámìlì ọmọ wa tọ́nà pa ni anything tá a bá rí báyìí ajá OPC ni tá a bá rí ẹran báyìí OPC ni mo wà lórí program ni. ẹ wo ẹ wo ẹ ti ṣe. so tó bá rí ajá báyìí one OPC ni tó bá bá wa tó bá rí nǹkan kan bí àlébù lára tó bá rí kinní kan wá ní OPC bọ́ tó OPC bá dẹ̀ ṣe nǹkan wọn ní spread ẹ̀ so ògo àwọn ọ̀dàlẹ̀ tó ń wá nǹkan burúkú òun náà la máa lò tá a máa tẹ̀ débi tá à ń lọ gbogbo ẹnikẹ́ni tó bá ti ń wá ìfàsẹ́yìn tàbí ń wá ṣubú fọmọlà kejì ẹ̀ ògo ẹ̀ lọ máa ń tẹ̀gùn gòkè ògo orú wọn lọ máa ń tẹ̀ gòkè any small thing báyìí à OPC ní o any kinní kan OPC ní o àwọn ọmọ tán lọ meeting à ń lọ festival à ń ṣe gbàṣàwò ẹ ẹ rí wọn ń bẹ ẹ wá rí pọ́njà nílé ọmọ Sunday Igboho eléyìí ọmọ ibà kí ni mini gbogbo kí ni gbogbo yẹn àwa máa ṣe voice náà máa spread ẹ a dẹ̀ ti sọ fún wa pé ẹ wá àwọn olóṣèlú ìwọ́n ti ń rí i pé ẹ ẹ̀ tí ì fẹ́ support wọn olùkárí báṣìyí ń sọ pé àwọn ò àwọn ò ṣe ọ̀rọ̀ yorùbá nation ló bá àwọn olóyè sunday gbóná ọ̀rọ̀ yorùbá nation ló bá àwọn bàbá ní ọ̀rọ̀ yorùbá nation ló bá wọn wá wò pé ah, àwọn tó strong nílẹ̀ yorùbá yìí wọn endorse ẹnikẹ́ni wọn endorse àwọn wọ́n dẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bínú pé kí làwọn lè ṣe wọ́n wá da àwọn èèyàn wọn síta pé ní mistake tẹ́ bá rí pé ó ti ṣẹlẹ̀ bóyá àwọn kan jà wọ́n para wọn báyìí ẹ parọ́ kẹ́ ẹ náà mọ́ wọn Chief Sunday Igboho ti pa kini kẹgbà kẹ lè fi dá wàhálà lẹ orí ẹ̀yin náà dẹ pé ẹ wá ń ṣe voice note ẹ wá ń circulate ẹ ọjọ́ wo la fẹ́ gbọ́n ọjọ́ wo la ṣe ní wà káwọn èèyàn máa kó wọ̀ wá láàrin mọ́ ẹ ọjọ́ wo la fẹ́ já ṣáwa náà tá a gbé ilẹ̀ lérí lọ ṣiṣẹ́ lélẹ̀ tá a wà ní brain tá a bá délẹ̀ lérí báwo la ẹ fẹ́ ṣe politics báwo la ẹ fẹ́ ṣòṣèlú yẹn tó róṣèlú náà la ṣe ń lọ ṣe ń bẹ̀ kò kàn ní dàbí àwọn ilé tán ṣe tán ṣe ìmọ̀tara ẹni nìkan tó ń rántí àwọn mẹ̀kúnnù ni. nǹkan tó yẹ ká ṣe àṣe ẹgbẹ́ tó tún bẹ̀rẹ̀ sí ní ṣe òun la òun la tún bẹ̀rẹ̀ sí ní la tún sọ̀rọ̀ sí la tún bú ẹ jọ nítorí ọlọ́run èmi fọlọ́run bẹ̀ yín ni o OPC ò tiẹ̀ lísìn sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn but tá a bá wá sọ kò ní yí ẹ̀yin èèyàn ẹ máa believe pé àbóyá ah, àwọn pípín ń para àwọn ẹwọ́rú yìí tó náà kó flag nàìjíríà níbo ló ti rí flagi nàìjíríà ń bi program ta redio ṣe rédíò àbí kíní tó fẹ́ fi plé orin wa kò ṣiṣẹ́ ibà ńlá ti dúró pé sẹ́ irọ́ a máa kọ yorùbá àǹtẹ̀mù yìí ni pé eléyìí a máa kọ yorùbá àǹtẹ̀mù yìí ni sẹ́ ọ́n a kọ àǹtẹ̀mù yẹn irú àwọn brain wo lẹ lè fi máa sink nǹkan wọ̀nyàn lára báwo lẹ́yìn preach yorùbá nation that's why ló jẹ́ pé má listing sí èèyàn listen sí ọlọ́run má gbọ́ wọn ní wọ́n pé gbọ́tọ̀ lọ iyán kò lè fà wá sẹ́yìn mọ́ bí ta bá ṣẹ́ dé yìí o a ti lọ o a ti lọ o hello. hello so èèyàn kan ò lè fà wá sẹ́yìn níbi tá a bá ṣe dé iṣẹ́ ti lọ yorùbá nation àti dé àti dẹnu gate ká wọlé ni àwọn nǹkan kíkìkì kíkìkì tẹ wá fẹ́ máa fi lọ lọ ẹgbẹ́ àbí lọ ìrìn àjò lẹ́sẹ̀ ẹ̀ lè lọ́mọ́ ẹ lè fi lọ́mọ́ lẹ́sẹ̀ mọ́ so kẹ́ máa listen ẹ̀yin èèyàn wa hello. hello. yà ṣẹ́fẹ́ bá a dá sétò ni. ah mi ò kó wa lórí ní live program. okay so ṣe understand tẹ bá réyàn kan tó bá ṣe voice note tó bá ti wá kìnnì kan kìnnì kan ẹ má listen sí wọn o ìlara ni o tó bá rí pé ẹ ti ń grow wọn máa gbà ṣáwọn pípì ló fẹ́ gbà kí ni báyìí kí ni a tún lè ṣe ìyẹn ò ràn wá mọ́ kò tí ẹ̀ ra wa kò tí ẹ̀ disturb ẹgbẹ́ kò disturb movement Chief Sunday Igboho bàbá tẹ́ fi ń jẹun wọ́n ti já tẹ bá wo Chief Sunday gan ní platform kan sìn bóyá àwọn bíi mẹ́ta kan tó ń ṣe tó ń ṣe program kan mo ti gbàgbé orípo ètò yẹn tó ń ṣe pọ̀ àwọn dà nǹkan ti ń dọ́gbọ́n build platform wọn èèyàn tó bá mọ̀ tó lè communicate pẹ̀lú òun ni kán bá ṣe kò ń ṣe àwọn tọkọ̀ rihe lórí social media kò sọ pọ̀lọpọ̀ kò ń ṣe show ó ń praise wọn but ó ń ṣiṣẹ́ fáwọn olóṣèlú ó dẹ̀ ń dọ́gbọ́n ṣe bí pé ó ń ṣe tiwọn a máa dọ́gbọ́n praise wọn a máa forí wọn gbá ibi tí ó yẹ kó máa forí wọn gbá àwọn adẹ́rùbẹ́ ni ẹ́ láìka wọn ọ̀n nímọ̀ kó ń borúkọ wọn jẹ́ bàbá yẹn ti já wọ́n ti já sí gbogbo level yẹn kò ṣiṣẹ́ mọ́ kò wọ́ọ̀kì mọ́ so irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn òun ló yẹ ká máa wò kí láti ẹ̀ ń lé gan lé ayé ìgàn ìwọ tó ń wo ṣó èmi tí mò ń wo ẹ̀ ta ló ṣọ̀ fún wa pé ó fẹ́ lọ hundred years ó jẹ́ tètè jẹ́ kórí ẹ pé kíwọ náà mọ kó mọ bóyá fẹ́ di ẹni ìtàn ibi tó ń lé gan lọ́jọ́ iwájú ọlọ́run ló ní kò sẹ́ni tó mọ̀ iṣẹ́ ló máa máa ṣe lọ máa ṣiṣẹ́ lọ débi pé tí nǹkan kan bá ṣe ẹ́ sọ́nà gan wọn nígbàgbé ẹ̀ tó bá débẹ̀ mọ́ àwọn tó ti kú sínú struggle ìwọ̀n mọ́ pa àwọn máa kú àwọn náà ń bílí pa àwọn máa délẹ̀ lérí ni jẹ́ kí nǹkan yẹn jẹ́ kó káṣẹ́ gidi mọ́ ẹ lọ́wọ́ kúrò nídìí ìbàjẹ́ cause mi ò wá láti àwọn tó ń wo show yìí tọ́jà àwọn fans wa wọ́n máa ń sọ fún wa pé ká má bú ẹnikẹ́ni nínú àwọn pípù yẹn bọ̀ ká ṣàlàyé fún wọn èèyàn tó bá dẹ̀ ti fi dátà ẹ̀ tó ti fi ń wò ẹ̀ tó ti ń woṣú ẹ̀ tó bá ti ń observe pé àì má ṣe báyìí o gbọ́dọ̀ máa follow ẹ̀ àlàyé dẹ̀ ni bàbá ọ̀rọ̀ kò dìgbà tá a bá ṣẹ̀ búyàn so ọ̀rọ̀ wọn òun ni ò ṣe jẹ́ kí n dárúkọ àwọn tó yẹ kí n ti insult lórí program yìí but tó bá ń wò ẹ̀ tọ́dẹ̀ ń pè ẹ́ lẹ́yìn ètò pé à bàbá tí program yìí ó wà òkè but ẹ má da ẹ má pe orúkọ èèyàn bẹ́ẹ̀ mọ́ á ti mọ̀ wọ́n èèyàn láti appreciate wọn èèyàn mọ̀ wọn èèyàn mọ̀ wọn èèyàn gbọ́dọ̀ appreciate wọn pé wọ́n ti ẹ̀ ń fi owó wọn wo show wa èmi dẹ̀ máa ń sọ ọ̀kan lórí program yìí kò ń ṣe dandan kéèyàn one million wọbẹ̀ mi ò fi pawó mi ò fi mèkó owó mi ò ní nǹkan kan tó ń gbowó wá fún mi nínú ẹ̀ but à ń ṣe gẹ́gẹ́ bíi pé ọlọ́run ń pè wá sí láì ní pé eh, láì báyìí ni káwa náà máa fi dá sí òun làá náà ṣe ń dá sí láti máa báwọn èèyàn wa sọ̀rọ̀ kọ́kàn wọn kó má ṣàkó lọ kọ́ má convince àwọn ẹni ẹlẹ́ni àwọn tó ń wò wá náà ọlọ́run pè wọ́n ni torí tó bá rí mistake wa wọ́n á sọ wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ẹni tó ń wo ṣó ìgbọ́n ó nífẹ̀ẹ́ Yorùbá Nation jàwá tá à ń ṣe kinní gan lọ́ngbà mi ẹlòmíì máa ṣàdúrà fún ẹni so irú èèyàn bẹ́ẹ̀ yẹn à ń láti máa appreciate gbogbo wọn so nǹkan tó bá lè máa fa àkóbá àdábá fún wa tó jọ̀rọ̀ lẹ Yorùbá ẹjẹ́ àlọ́ dì síìtì lórí ẹ̀ tó bá dọ̀ láǹsẹ̀ ilẹ̀ máa tún ní Fúlàní wọ́n ṣe ṣáwa ta fẹ́ bá Fúlàní jà ara wa gan là ń fà sẹ́yìn Fúlàní gan ààrí tiwọn Fúlàní ò dẹ̀ rí tiwa rò gan ara wa gan la tún wá ń bá jà báyìí tẹ bá gbọ́ pé ẹgbẹ́ ìṣe nǹkan instead ká appreciate ẹ̀ bó ṣe máa ṣubú tó máa wó òun la máa máa lé ọjọ́ wo la fẹ́ ṣe yẹn dà ọjọ́ wo la fẹ́ ṣe yẹn dà anyway àwa tá a bá ní program tá à ń ṣe ẹ jẹ́ a wá program o ẹ jẹ́ ká lọ máa ṣe program èyí tí ẹgbẹ́ lè máa ṣe òun là ń ṣe lọ yìí ara iṣẹ́ ilẹ̀ Yorùbá ní bá Gani Adams ń ṣe bàbá yẹn ń mú tán ń kọ̀ tán lọ́n tiwọn nìyẹn kí ni èèjì wọn iṣẹ́ tó ń ṣe ẹlòmíì ti pé ninety hundred years kò tí ì ṣe two percent nínú iṣẹ́ tí Ìbà Gani Adams ṣe ńlẹ̀ Yorùbá ó fẹ́ baṣẹ́ wọn jẹ́ o ó fẹ́ porúkọ wọn jẹ́ o kò ra wọn kò ràn wọ́n torí bàbá yẹn ti lọ fà á wọ́n ti gòkè odò káfárá tó já tó bá mọ olókun festival kìíní la fẹ́ ṣe báyìí olókun ni bàbá yìí ti ń ṣe láti two thousand kò sẹ́ni tó ń fún wọn lówó owó ara wọn lọ́nà wọ́n ṣọ̀ṣun Òṣogbo ṣe festival káàkiri ìwọ tó ń bú èbú yìí festival à ń ṣe ní ìlú ẹ̀ à ń ṣe festival ní ìlú ẹ̀ bóyá ọmọ Ògùn ni ẹ gbogbo sí south west tó bá jẹ́ à ń ṣe festival ní ìlú ẹ̀ à ń ṣe program ní ìlú ẹ̀ ẹni tó wá ń lo energy ẹ̀ tó ń lo gbogbo nǹkan tó fi ń ṣe kò wá fẹ́ ní kó wo ó mọ̀ páwọn ọrùn mọlẹ̀ tó lọ ń bọ yẹn wọ́n máa ba ayé ẹni yẹn jẹ́ ni wọ́n á ba ayé ẹ̀ jẹ́ pé ẹni tó ń bọ wá tó ń pọ́n wa lé tó ń gbé wa gẹ̀gẹ̀ sí àgbáyé ìwọ wá ní kó wo ìwọ ló máa wó o ìwọ ló máa wó tí ò bá ń ṣe tá à ń ṣe ni seaport tó gbé wá sí ìlú Èkó tó máa bẹ̀rẹ̀ ní ìlú Badagry ká lè rí sign pé àwa gangan gangan nǹkan tá à ń ṣe lọ́lọ́run fàṣẹ sí kí ló dé tó jẹ́ pé wọ́n lé wa kúrò níbi Èkó pẹ̀lú ọ̀tẹ̀ pé ká má ṣe festival ẹ̀ mọ́ bẹ́ẹ̀ akran badagry dẹ̀ tẹ́wọ́ gbà wá àtọjọ́ tó ti gbà wá lóhun mèremère tí ń wọ badagry ní nǹkan ńláńlá tí ń wọbẹ̀ seaport ọgbẹ́ wọbẹ̀ ń sìn báyìí almost two point something billion dollars ilẹ̀ yorùbá lónìí o tá a bá pín yorùbá nation náà ló padà ní festival mélòó ló ń ṣe àwọn orúnmọlẹ̀ mélòó lẹ́ ń bọ àwọn àṣà àbílẹ̀ yín mélòó lẹ́ ń gbé dìde ṣé tọ́tọ́tọ́tọ́ voice note yìí nìkan ló fi ṣépè fún yín ni kó kò sáré wà nù yàrá ẹ kó dẹ̀ sáré frame ọ̀rọ̀ kínní kó dẹ̀ máa circulate ẹ̀ máa pin toró ti wà nù àwọn group chat ṣé ìyẹn ni history tí wọ́n fẹ́ jẹ ní ìgbésí ayé ẹ̀ àbí kí wọn náà wà nǹkan kan tó bá jẹ́nu yorùbá nation yìí tó bá jẹ́ àwọn ọmọ school ló fẹ́ lọ́ọ́ máa ra bàtà fún lórúkọ yorùbá nation bẹ̀rẹ̀ project ni start the project tó bá jẹ́ pé feeding oúnjẹ ló fẹ́ máa lọ ṣe lórúkọ yorùbá nation ìwọ náà máa ṣe tó bá jẹ́ pé èdè ẹ wọn Canada ń èdè lọ sponsor wọ́n ṣe program kan nàìjíríà ṣe wọ́n kó laptop wá fún àwọn school nílẹ̀ yorùbá wọ́n kaṣọ wá fún wọn àwọn opu canada oòduà progressive union canada chapter humanitarian service tán ṣe lórí ọ̀rọ̀ pé ká bọ́ lóko ẹrú ẹ wo ọ̀nà táwọn ń gbé tí wọ́n gbà program wo ni wọ́n ṣe ẹ wo àwọn opu ní sweden wọ́n dìdí ní skul tó ti ń kọ́ àwọn ọmọ ní èdè yorùbá ni program wo ni wọ́n ṣe àṣà ká gbàṣàga ká polongo èdè wa nǹkan méjì tó kù fún wa nìyẹn ká tó dé ilẹ̀ yorùbá tá à ń lọ tá a bá dẹ̀ ti ṣe dáadáa ọlọ́run ò tí ní release ẹ̀ iṣẹ́ yẹn ni bá Gani Adams ń ṣe tẹ́ ẹ̀ ranjú kiri pé ẹ wọ́n pa kí ló kàn wá pẹ̀lú pé kinní ẹ mọye tó ń kú ní nàìjíríà èdè ni ẹ mọye àwọn táwọn bandit ti kidnap tó gbé pamọ́ tó fẹ́ gba ransom ìtí òní ìtótù sángan tó ń pa á àwọn kan wá jẹ wá ní ẹ ọmọ Gani ó pọmọ Sunday kí ni mí nìyẹn ó pọmọ kinní kan kí ni ṣé wọn ló ràn ní Sunday mú wọn ni ṣé bá Gani Adams ló bímọ ni àbólóyè Sunday Igboho ló bímọ ọmọ tó bá kọ́ tó bá bí ó máa kọ́ rẹ̀ á pákéjà rẹ̀ nǹkan tó bá ti yọ nǹkan tó lè borúkọ bàbá ẹ̀jẹ̀ jàgídíjàgan kò ní fọwọ́ síbẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí ní spread rumor ìwọ ló ń pín kinní kiri ṣé wọ́n ń gbélé ọmọ yẹn ni ó ń gbé ó nǹkan tó wà láàrin wọn ni àbò gbọ́pọ̀ lọ ṣe struggle kánà lọ ṣe protest àbí rally tá a máa ń ṣe ń sìn káwọn ọmọ OPC wá ya abo bẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ó lè dìyẹn mú pé ọmọ lágbájá báyìí wọ́n kọlu ra wọn tí ò dẹ̀ lè ṣẹlẹ̀ àjọ ń ṣe pọ̀ ni. but àwọn tí ò ń ṣọmọ torí pé normal kínní ẹ fẹ́ sò yẹn mọ́ wa so mọ́ òun so mọ́ wa lẹ́sẹ̀ ẹ tún ní ọmọ kan pa kinní kan kinní kan ìyẹn ò bá wa o a ti wà nú ọdún olókun o tabadẹ̀ ti wà nú ọdún olókun a kì í báyàn ṣe rubbish èèyàn tó bá forí gbà wọ́n máa ń kú ni o nínú ọdún olókun tá wà yìí so lára àwọn festival tó powerful lẹ̀ Yorùbá ni ẹni tó bá ń jẹyọ tó bá mumi kó má try OPC níbi tá a bá dé yìí o kó má sọ pé òun fẹ́ attack ibà o níbi tá a bá dé pé òun fẹ́ máa borúkọ wọn jẹ́ ogún ẹ ló máa ogún ẹni bá tún máa fi gòkè o ẹni tá a borúkọ ẹ̀jẹ̀ títí tí tó dẹ̀ ń ga tó ń gòkè ṣé kò yẹ ká lọ wá babaláwo àbí wòlíì ká wádìí ẹni yẹn wò ni pé ṣẹ́ni yìí ń ṣòótọ́ tó fi ń dùn tó ń dán tí ò wálẹ̀ ṣé kò yẹ kó rí wá pé ká tiẹ̀ lọ wádìí irú ẹni bẹ́ẹ̀ wò ká dẹ̀yìn lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀ tẹ bá rí nǹkan ó wà nù nàìjíríà ó sì ń sọ jẹ́ ká dé yorùbá nation kó tó máa claim tó bá ṣe ìwèrè tó ń sọ̀rọ̀ pọ̀ tó flag kiri tó bá rí visa lẹ́ni tó fẹ́ travel kò ní gba passport yorùbá nation tó ti approve nigerian passport ló ṣì máa lò ẹ jẹ́ ká fọpọlọ ṣe nǹkan tá a bá ń ṣe náà tó o bá fẹ́ ṣe anything o fẹ́ sign ní bank o fẹ́ kọ nationality o ò ní kọ yorùbá nation for now nigerian passport nigeria ló máa kọ as your nationality káti ẹ̀ ṣiṣẹ́ náà ká kọ́kọ́ kóra wa kúrò nù ẹ̀ ká tó condemn country pátápátá any small thing ah nigeria kìíní kan kìíní kan o ṣé wọ́n ló fẹ́ kọ́ wa bọ́ ẹ̀ ń ṣètò ni ọdẹ need seminar bóyá orientation ni ẹ need láti wọ́n gbọ́dọ̀ orientate ọ̀pọ̀lọpọ̀ yín cause kí ni yóò yé yín kò yé yín olè náà ń jà fún kinní sìn òfin ìlú yìí ó sì mú ẹ òfin mú wa ẹ wo Nnamdi Kanu sìn pẹ̀lú bọ́yé parun ẹ̀ ṣe gbogbo ẹ̀ tó kọ́ọ̀tù ti fi sílẹ̀ o ẹ wo páwà tí gọ́ọ̀mẹ̀ntì sì ń lò pèsè àti kọ́ọ̀tà tòun àti gbogbo àwọn ọ̀nkèmù páwọn làwọn ní èèyàn ní kábájà àlè bájọbajà kọ́lọ̀ ń gbà wá ní ọlọ́run la lè ké lọ́ba tó o bá ní o fẹ́ dá bájọbajà ìjọba máa pa ẹ́ wọ́n overwhelm ẹ but èèyàn tó máa ń bá tó bá fẹ́ bájọbajà kọ́kọ́ lọ bá the first G which is God lọ so mọ́ ọlọ́run lẹ́sẹ̀ pé ọlọ́run ìjọba ilé ìbíwó bí ìjọba ìwó torí wọ́n fẹ́ wọ́n fẹ́ bayé wa jẹ́ o bọ́ téèyàn bá nù fẹ́ lọ fèsì wọn fúnra rẹ̀ òun wọ́n máa fìyàn rúbọ àwọn tó ń tẹ̀lé ẹ gan ló máa padà lò against tó bá ti ń rà wọ́n ní kọ̀ọ̀kan wàá kọ́ rí pé wọ́n yẹrí ni tó bá pè wọ́n pé meeting wà bóyá ń pé thirty twenty tẹ́lẹ̀ tó bá ti fi lè rà wọ́n ní kọ̀ọ̀kan wàá rí pọ́n máa máa dín àwọn thirty tó wá wọ́n á reduce twenty tó bá tún ti rà wọ́n ara wọn náà ló máa máa convince wọn irú ẹ̀ ni àwọn awíkóńkó ń ṣe ń gbà yẹn tó fi máa máa ra àwọn people yẹn sínú ẹgbẹ́ òṣèlú but ìwọ tó bá train ọlá apá àwọn bàbá wa ti train àá láti kékeré láàṣẹ lè gba bọ̀dì tó bá ti gbé wá la ẹ máa ń yẹ̀yẹ́ wọn pé àbẹ́bẹ́ sori burúkú ìwọ tó bá fowó òṣèlú àbí nǹkan tó bá fi lọ̀ mí àbò lọ pè mí lẹ́yìn wá kúkú òjijì ni làwa ṣe máa ń fi láì máa ń wà bold because I ò believe nínú owó àbọ̀dè I believe nínú iṣẹ́ gidi pé ká ṣiṣẹ́ ká follow normal thing kí ayé wa kó dáa kò ń ṣowó àbílé tó bá kọ́ láyé ẹ̀ fi máa da tó bá kú iṣẹ́ wo ló ṣe sílẹ̀ tó bá rí wa lẹ́ni ta kọrin lẹ́ni ta ṣe kinní lọ́la wa náà mèkì ń pàtì lẹ́ni pé àìf anything tó bá ẹni lóhun náà ṣe báyìí gbà báyìí ó ṣe báyìí gbà báyìí ìyẹn gangan ní kókó kò ń ṣe owó ta fẹ́ jẹ àbí ilé ta fẹ́ kọ́ àbí mọ́tò ta fẹ́ gùn òun ló ṣe kókó so ẹ jẹ́ ká fúnra wa ní brain a nídàá ti bara wa jẹ́ a ní ìdá àti bára wa jẹ́ a ní ìdá àti gbéra wa ṣubú so mo fi ọlọ́run mo fi bẹ̀yìn ìyá mi ìyá Oòduà ìyá Oòduà UK akínyìn ẹ káàbọ̀ sórí ètò gbogbo ẹ̀yin tẹ́ ti wà lórí ètò mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi kí gbogbo yín pátápátá mo appreciate yín so a kí gbogbo wa lẹ́ẹ̀kan sí apọ̀npọ̀nrún kágbọ̀n afẹ́fẹ́ ló ń gbé lọ èyí tá a ti sọ náà kí ọlọ́run kó fi àṣẹ sí ká tó máa lọ ká tún jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn ọdún tá à ń ṣe àwọn festival tá à ń ṣe yìí kí ọlọ́run lè gbé nǹkan tí mò ń sọ pé a máa ń sábà lọ bá ọlọ́run àtàwọn ọ̀rúnmọlẹ̀ nìyẹn ìjọba jẹ́ ní jégúnjégún jẹ́rán ni wọn ṣe bájà bọ́tí nǹkan tọ́lọ́run máa ṣe tá a máa fi rójú rere ọlọ́run àtàwọn ọ̀rúnmọlẹ̀ tó máa tètè ti fáìlì wa lọ bọ́lọ́run ó ní bá Gani Adams ń ṣe òun làwọn festival tá à ń promote we are wasting money ah waste owó we are spending money spending energy so ẹ wá ń sọ pé Ọlọ́run ní gbàdúrà wa iṣẹ́ gbogbo yín náà là ń ṣe tá a bá wá ń ṣiṣẹ́ yẹn tẹ̀ wọ́n pé ká ṣubú ẹ lọ yẹra yín wò pé ẹ̀yin ń lọ sẹ́yìn kí ni reason tẹ́ fi ń lọ sẹ́yìn ni pé ẹ bẹ̀rù Ọlọ́run ẹ dẹ̀ dúró tọlọ́run ẹ ṣòtítọ́ ẹ dẹ̀ ṣòdodo kí nǹkan wó kó bàjẹ́ òun lẹ́ ń lé gbogbo yín ò dẹ̀ sí ní ọ̀dọ̀ tiwa àlè nǹkan tó bá wá ń fine tó bá wá lọ́dọ̀ tiwa fine ká pàápọ̀ ni ká lè débi tá so ká tó máa lọ ká tún ju jíngù olókun festival kí a lè gbọ́ tí program yẹn bó tún ṣe fẹ́ lọ. mo wá dé àwọn ọmọ olókun ò wá dé o títù títù là ń bálẹ̀ olókun afẹ́fẹ́ lẹ́lẹ́ nísàlẹ̀ omi ẹwẹ́ tútù lẹ́lẹ́ nísàlẹ̀ odò títù títù là ń balẹ̀ olókun àwa ń ṣọdún omi ò tẹ́lẹ̀lẹ́ àwa ń ṣọdún omi ò tààràrà àwa ń ṣọdún odò tó ṣàn wélékè àwa ń ṣọdún odò tó mì o ìmọ̀ pọ̀ o èyí o olókun festival twenty twenty two ó kalẹ̀ kàǹkà bí àbà àjọṣe ni ayẹyẹ olókun festival tọdún twenty twenty two àti àwọn ibi tá a ti ṣe rèé o. wednesday nineteen october twenty twenty two ní ìpàdé oníròyìn press conference bẹ̀rẹ̀ látago mọ́kànlá àárọ̀ eleven a.m. ní Odua house nílùú ìkẹjà thursday twenty october la máa ṣe àkànṣe àdúrà sólódù ọmọ àrè tọ́mọ aráyé ń pèlè lẹ́dùnmáre láago mọ́kànlá àárọ̀ bákan eleven a.m. ní Odua house nílùú ìkẹjà tó bá wà dọjọ́ friday twenty first october la máa ṣe twenty years anniversary dinner pẹ̀lú award presentation láago mẹ́wàá àárọ̀ ní sheraton hotel ní kẹjà nílùú èkó ọjọ́ sunday twenty third october la máa ṣe ìgbàlejò àwọn eléré ìbílẹ̀ eré orí ìtàgé tòun ti jó ìlú àtòrin aládìndùn lọ́kàn òjọ̀kan táwọn máa fi ṣẹ̀dúrọ̀ láago mẹ́rin ìrọ̀lẹ́ ní ọ̀tún àrẹ̀pẹ̀ àpọ́lẹ̀ ẹ̀gbá lọ́jọ́ thursday twenty fifth october ní figagbága àwọn ọlọ́kọ̀ ojú omi festival float and ọlọ́sà gala night nílùú badagry ayayaya á ti lọ dùn jù ọlọ́kùn festival tọdún twenty twenty two àwọn alátìlẹyìn ni ibagani ada ààrẹ ọ̀nà kakanfò gbogbo ilẹ̀ yorùbá yèyé ṣẹwà of badagry kingdom chief mrs titilope azan ceo titis concept hotel and apartment organized by Odua graphics communications ọjọ́ wednesday twenty six october ní gbogbo wàṣekágbá là ń lọ ṣe ní southern beach package by ológun festival foundation. tó bá máa di night eve yẹn tó bá máa di ọ̀la wọ́n máa ṣe prayer sí Elédùmarè lára àwọn program tí a ní nìyẹn wọ́n á ṣe prayer sí Elédùmarè tó bá máa di ọ̀túnla wọ́n máa wà ní Sheraton fún twenty years anniversary program nìyẹn ẹ jẹ́ káwa náà lọ wá nǹkan kan ká máa ṣe fúnlẹ̀ Yorùbá ká tó débi tá à ń láàkọ́ gbọ́dọ̀ jókòó pé Yorùbá nation bọ̀ ó ń bọ̀ àwọn strategy tí àwọn nǹkan tá a máa máa ṣe máa fi push nǹkan sáwọn èèyàn nìyẹn so ẹ jẹ́ ká lọ ṣiṣẹ́ lórí ẹ̀ a kí ọ̀pọ̀lọpọ̀ yín pé ẹ ṣe gan a appreciate yín a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìyá wa tí sponsor jíngù yìí fún wa so ọlọ́run á wà pẹ̀lú yín ẹ ṣé gan adúpẹ́ lọ́wọ́ bàbá wa Ìbà Gani Adams fún agbára owó àsìkò àti ẹ̀mọ̀gbà tí bàbá gan fẹ́ máa rest tí wọ́n ń ná fún wa lórí gbogbo bí kinní ṣe ń lọ adúpẹ́ lọ́wọ́ wọn gan ẹ ṣé gan tó bá máa fi di ọjọ́ friday kẹtùbà pàdé tó bá ń lọ àtúnjẹ́ máa gbọ́ lórí àwọn tí wọ́n para wọn ṣọmọ ibà Gani Adams o wọn ọ̀dẹ́ ṣọmọ olóyè Sunday Igboho voice note tẹ́ ń gbọ́ yẹn fake ni o lọ́wọ́ àwọn olóṣèlú ló ti ń wá so ẹ decline ẹ̀